الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واشكروه على نعمه الجزيلة وآلائه المتنوعة الظاهرة والباطنة واعبدوه ولا تنشغلوا بالدنيا عن الآخرة فإن الدنيا زائلة وفانية وأما الآخرة هي الباقية ونسأل الله تعالى أن يرزقني وإياكم العمل الصالح في الدنيا والجنة في الآخرة أدوكو فون الله وبراوة إكي الله ولا الله قبا وجيسي الله النبي محمد أتوان على ليري أتوان صحابة للأقوى أجري كويكو سبتا سين لين الله ونكان لباتي أكوي ونلبتا ووري لدوي ونلا في صورة ọlọ́ba tá a máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó nìkan lálàyé tí ò ní kú ọba yìí lọ́ba tí a máa ràn kan orí lọ́dọ̀ rẹ̀ ọba yìí lọ́ba tí ó dá wa òun náà ní ọ̀pá wa wàá sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́wọ́n ọba náà anjẹ́ ìka anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́wọ́n ọba ní òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní ibadallah ẹ̀yin arúsìn ọlọ́wọ́n ntí afibani sọ̀rọ̀ lẹ́ni òun náà ni alqana'atu wa asbabuha wa fawaiduha ìyáyọ̀ ọkàn contentment ìyáyọ̀ ọkàn lérí ntọ́lọ́wọ́n bá wá pín fún yàn nílé ayé àwọn nǹkan wo ní máa jẹ́ ìyọ̀ di ẹni tí ń yáyọ̀ ọkàn kí làwọn àǹfààní tẹni tó wáyà yọ ọkàn máa ń jẹ nílé ayé ń bí àtijọ́ alikiyama alikọ̀dá àti ibadala khulikum min akhlaqil islam ọjọ́ ọ̀kan ìyá yọ ọkàn tá a wí ọjọ́ ọ̀kan nínú àwọn ìwà tá a máa lára mùsùlùmí wa adabu min adabihi azima ọjọ́ ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tí islam ní ká ní. إذا takàlákọ̀ bí ìlàbùdù ìtumọ̀ قلبه، gbogbo ẹni tó bá yáyọ ọkàn وهدأت نفسه، ó balẹ̀ لي، àti من الحرام rẹ̀ ó nílẹ̀ wàsẹ́ni mati mina alḥaram jawari ọ̀hún gbogbo àwọn iṣẹ́ bú mo fẹ́ dà mo fẹ́ dì mo fẹ́ kójọ eríkèéríkà ara rẹ̀ yóò sinmi fún àwọn ìwà haram nígbà tó ti yáyọ ọkàn lẹ́ni tọ́lọ́run fún alḥurusu fitnatu zaman odi kòkòrò tàbí atulubashar adamu ẹ̀dání wáàsí àti ọ̀rọ̀ ọlọ́run lèyìn máa fi mú kó lára wọ fitina tó zaman ó tún wáá jẹ́ fitina fún ìgbà tá ń lò lọ́wọ́ yìí wọ́n wọ̀dà ọ̀dọ́ọ̀lùm yufsidul abdana wal kuluba odi kòkòrò yìí ó ti jẹ́ àrùn ńláńlá tó ti wọnú ara àwọn ọmọ èèyàn lẹ́nu léyìí tó jẹ́ pé ó ti sọ wọn dá láàárẹ̀ ọkàn ó ti sọ wọn dá láàárẹ̀ ara ó ti bà àlàáfíà ara wọn jẹ́ wọ̀bí ádámù kanáà wọ̀bí ádámù kọ́nà àti gbogbo ẹni tí ọba yáyọ ọkàn lẹ́ni tọ́lá wọn bá pín fún onítọ̀hún yẹ̀kúnnù fil musiba wal wailat wal mashakil al adida yóò rẹ̀ nínú ìdààmú yóò bára rẹ̀ níbi àìbalẹ̀ ọkàn nítorí pé ọlọ́wọ́n bá láàlá yẹn sáànà ọlọ́wọ́n gbàgbé ẹnìkan qala Allahu ta'ala ọlọ́wọ́n bá wà láǹsọ́n náà alukur'an karim awúdú bí láàmì náà ṣètò àrùn rajim wà máa mi dá bàtìm fil ard ilà alàlá hirusku ha ọlọ́wọ́n bá ní kò sí ẹ̀dá tó ń dá tọ́jẹ́ pé òun gbàgbé ẹ̀ gbogbo tí ń rìn lérí ilẹ̀ àtẹ̀já ní omi àtẹ̀ránú gbó àtàwọn ẹ̀dá ọlọ́run gbogbo apáta ọlọ́run bá Allah ó mójútó wa ó pín ìpín rẹ̀ fún wa ọlọ́run ó gbàgbé wa ó kàn jura wọn lọ. ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run iktawat al-mujtama'atu biniran al-hasad lẹ́ni àwùjọ wa ó ti wá gbiná tọ́mọ́ni àwùjọ gbiná kìí ṣe iná táwọn rò ní òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkàn àwọn táǹbẹ̀ láwùjọ ń gbóná fẹlifẹli biniran al-hasad pẹ̀lú ká máa lára ara wa wal-karahiyya ká máa bínú wal-baghdha ká máa bínú ṣúra wa ká máa kórìíra ara wa wan-naza'at was-sarqat ká máa jà Kama máa kama ká máa bára wa jà lẹ́yìn náà ká máa wá gbìyànjú bá ṣe gba dúkìá ara wa àlùkọ́nà àtú ìyá yọ ọkàn ìyá rídọ̀ bí máa àtọ́ Allahu wa katabahu wa qasama ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni kéèyàn yọ ọ́nùsùn tọ́lọ̀ ń pín fún tọ́lọ̀ ti kádàrá fún tọ́lọ̀ ọba aláàtì bò fún alifakiru wal ganiyu bi hajati ila alqana'a tálíkà nù wa aníbùkátà sí ìyá yọ ọkàn lórí bọ́lọ̀ ń ṣe tu ọ̀rọ̀ wa kò sì bá sọ tálíkà tó ẹlòmí ọ̀tún tálíkà jà wà lọ. gbogbo àwọn tá a bá ní ọrọ̀ tọ́láwọn bá aláà tí ó ṣe ní ọlọ́rọ̀ ọrọ̀ táwọn yìí ọrọ̀ oríṣiríṣi ni tọ́lá máa ń fún yà owó kan jẹ́ kan bẹ́ẹ̀ ọrọ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́ gbogbo àwọn tọ́láwọn bá kẹ́ kálí yọ̀yọ̀ kan pẹ̀lú tọ́láwọn bá fún wa وقناعة tó ní kọ́ mọ́pọ̀ lọ́wọ́ wa tó nǹkan ká máa ṣiṣẹ́ ká máa ṣàdúrà ká máa ṣe gbìyànjú gbogbo ibi tí gbìyànjú náà bá wá já sí lérí àkọọ́lẹ̀ ọlọ́run kágbà fọlọ́run ọba wa wàlà sáàkìtàn wọlé àṣàkìyà ká máa máa bínú sí ọlọ́run ọba àlá ká máa máa pariwo ọlọ́run lọ́dọ̀ ẹni tí ò lè gbà wálé lọ́dọ̀ ọlọ́run wàlà àjẹsà ká máa máa kára látara ìṣẹ̀ṣẹ̀ta agbára wa ó sì wò kó ní tiẹ̀ burú tó ó tún lẹ́lómi tó burú ju tiẹ̀ lọ wàlà àgbà ọlọ́run ọ̀gbàgbé rẹ̀ tẹnìkan kan pọ̀jù tiẹ̀ lọ́nu bẹ́ẹ̀ ni tiẹ̀ náà pọ̀jù tẹlomi lọ. kọ̀dá àtúhù allah yàtọ̀lẹ̀ àlà máa fi ayédi àkàrí gbogbo àwọn tá a bá wá jẹ́ ẹni tí ò ní tó nǹkan ká má máa kojú bọ dúkìá àwọn èèyàn ká má máa kojú bọ ká béèrè lọ́wọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba tó ṣe fún wọn ó ṣe fáwọn náà wa allah yàtọ̀kìbà kúlẹ̀ tọ̀ríkì muharramin lè yí gìlìyà nafsa kẹ́ni kọ̀ọ̀kan wa ká má wá wò pé bó ṣe wù kọ́gbà ní ọgbà gbogbo ọgbọ́n tábà dá sí àwa náà ní ni káwa máa gbìyànjú ká máa wá lọ lè rin ọ̀nà haram léyìí tí a padà sunkún bọ̀ bẹ́ẹ̀ òyìnká ni gẹ̀ẹ́ni yẹn gbogbo àwa tábà ní arísìkí lọ́wọ́ tọ́lọ́wọ́ bá aláàtọ́ kẹwa pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́ máa fi ń kẹ̀yàn láyé gúúsù fi tìjàrátì ká máa máa ṣe jàǹbá arísìkí ta ní ká máa máa fi tún máa ìyẹn tálíkà nínú kọ́mpìnì wa ni nínú iléeṣẹ́ dáadáa lẹ̀ ni a gbọ́dọ̀ fún wọn ní ntí ọ̀hún ọ̀lẹ́tọ̀ sí ntí wọ́n lẹ́tọ̀ sí ni ká fún wọn ká fún gbogbo wọn ní ìwọ wọn torí pé ọlọ́wọ́n bá ti gbé wa lérí wọn ká má fi ọwọ́ lágbá wọn lójú wala yamna'u min zakati mali tó wọ́n bá ṣe wọ zaka owó wa tó bá wọ zaka ká yọ ńbẹ ká fún àwọn èèyàn tí wọ́n bá lẹ́tọ̀ sí ìrọ́bì hashakara gbogbo ẹni rẹ tó bá jí ọkùnrin àbóbìnrin tọ́lọ́wọ́n bá aláàtọ́ bá sínú àánú rẹ̀ fún yẹ máa dúpẹ́ ara àdúpẹ́ náà ní kájí àwọn tálíkà náà wọ́n máa ṣíà nínú orí tọ́lọ̀ sí fún wa wọ́n ní kásọ̀rọ̀ rọ́díà ẹni rẹ gbogbo ìgbà tọ́lọ̀ bá bá dá o bóyá ọjà rẹ̀ ní ọlọ bó ṣe ẹ̀kọ́ máa lọ àbórí fàsẹ́yìn lẹ́nu àrísìkí yóò yọ oníṣẹ́ ọlọ́wọ́n bá àlá yóò gbà pé ọlọ́wọ́n bá tọ́lànà òun náà ló lè ní ọ̀là náà tó bọ̀ tá a máa ti ń bẹ̀ ń bẹ̀ ìbádọ́lá ẹ̀yàn oríṣiríṣi ọlọ́run wala yamna'uhu maluhu ibadata rabbih jalla wa ala ẹni tá a wá pè ní ẹni tọ́lọ́wọ́n bá kó ìdẹ́ra rẹ̀ lílọ́wọ́ yìí kọ́mọ jẹ́ kí ìdẹ̀ra náà kọ́ wa lé e kúrò lójú ọ̀nà ọlọ́run ọba wa kọ́mọ jẹ́ pé ìdẹ̀ra náà ni ó di lọ́wọ́ ní òfin láyé máa kírun láti máa sin lọ. àrídọ̀ bí máa kọ́sọ́mọ́ olóhù lè abdi wa sàádà ìyọnu lérí dọ́là ọba aláàbá pín fún ni òun gangan ni wọ́n ń pè ní oríire wọ́n ráhàtú táàmà òun náà ni ìsinmi tó pé wọ́n akíkàtú ráhà òun gangan náà ni ìfọkànbalẹ̀ ọkàn nínú ọlá nínú ọmọ nínú owó nínú dúkìá nínú gbogbo ọdúnmà nínú gbogbo tọ́lọ̀ máa ń fún yàn tí ń jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ìyọnu sí tọ́lọ̀ ń kún fún yàn ogun wọn ń pè ní sinmi kéèyàn máa yọnu lédi tọ́lọ̀ wọn bá fún yàn kéèyàn máa dààmú kọ́ máa rèrò burúkú sọ́lọ́ wọn ìdààmú ní ayé àtọ̀run kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam anábìnrin man asbaha aminan fi sirbi ẹni tọ́lọ̀ wọn bá ṣàánú kò jí sọ́gbẹ̀ wọn kò jí síbi wọn tí wọn wèrè mọ̀áfà fi jasadihi ọwọ́ àríkò ń gbapá àpàṣẹ gbé òun yajú ojúṣẹ́là òun gbọ́rọ̀ òun rìn àláfíà ń bẹ lórí kẹríkà ara rẹ̀ indahu qutu yawmi ọwọ́ àrí dèdè oúnjẹ tó lè jẹ níjọ kan kò ló ń jẹ ẹjọ́ kejì lọ́wọ́ àmọ́ ní dèdè oúnjẹ tó lè jẹ níjọ yẹn ó ní lọ́wọ́ ka annama hizat lahu dunya anabi ni kò máa dúpẹ́ ẹ̀rọ ẹgẹ́ bíi pé òun lọ́lọ́run ṣe gbogbo ayé fún amina fi sirbihi òjì òjì ó sì jí sínú lé rẹ̀ mọ̀háfà fi jásálì yìí ọlọ́run fi àrùn kò fi dìọ́ mọ́lẹ̀ ọlọ́run tí ọmọ nù yàrá ilẹ̀ òkú tó yọ̀ mí dèdè oúnjẹ tó lé tó tọ́lọ́run wà láà tí ó ṣe fún ọ dèdè oúnjẹ tó lé jẹ lójúmọ́ nìkan ọlọ́run ṣe fún ọ ó ní bí one thousand lọ anábì ni máa dúpẹ́ orí tọ́lọ́run bá ṣe fún ọ ọ̀pọ̀ rẹpẹtẹ tọ́ ọ ma nígbà tọ́lọ́run bá fún ọ ní gbogbo ayé nítorí ẹni tí ọkàn rẹ̀ bá balẹ̀ ẹni tí ìdààmú bá bá ìdààmú gbèsè ìdààmú wọn wá wọn fẹ́ pa wọn lè ká à èyí lè dúpẹ́ tán jẹ́ ma ọlọ́run àdúpẹ́ o odisala muhammad sallallahu alaihi wa sallam anabi ni qad aflaha man aslama gbogbo ẹni tí ọba ju ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọlọ́run ọba wa òun wà nínú ìdùnnú ayé wàdúsù kàkàfáàfà ó ti là nínú àdáwọ̀ ayé ẹni tó jẹ́ pé a ní ìmọ̀ àfún lójú kòkòrò wọ̀kàn náà àwòlọ́hùn mímọ́ àtà ẹni ọba tọ́lọ́ ń bò fún nínú ìkẹ́ ayé olùdókòlọ́dọ̀ ọlọ́ ọlọ́ọ̀bà alá ó ṣòro fún atọ́pọ̀ èyí tí ọ̀pọ̀ nínú orí ọlọ́ọ̀ba ló ṣe fún wa ìwọ̀n ń bẹ́ẹ̀ nù àwọn orí yẹn tá a rí ń bẹ́ẹ̀ nù èyí tá a rí sẹ́rí èyí tá rí yẹn oye òun wá kéré sí èyí tá rí ọlọ́ni wàá ń ta ọdún ní mọ́tàláhì látọ̀ sówà ní tẹ́ bá ń ka ìdẹ́rẹ́ ẹ lè ka tán kátó wá pé ìtaari ìtaari sì pọ̀ ju ìtaari lọ gbogbo ipò tẹ́nìkọ̀ kan bá wà ká lè máa yọnu sí ọlọ́run bá wa ká sì máa dúpẹ́ fún ọlọ́run bá wa ibadallah qala Allahu ta'ala li ali muhammadu sallallahu alayhi wa sallam ọlọ́run bá allah ó ní ní sọ fún àwọn fámílì ànábì àwọn ìyàwó ànábì nígbà tí wọ́n ní àwọn náà àwọn fẹ́ jayé ipe ilé ayé kéré lọ́wọ́ àwọn púpọ̀ àwọn ò rí ìtayé ń lò aṣọ ọgbà oye ẹ̀sìn ìgbà ilé ìgbà àwọn orí kọ́ wọ́n sí anabi sallallahu alayhi wa sallam muhammad anabi lo ayé kátó lọ́run àwọn náà fẹ́ lọ́sọ̀ gbà afẹ́ àwọn náà fẹ́ kọ́lé ìgbà àwọn náà fẹ́ lo àwọn nǹkan ọ̀ṣọ́ ti gbà ilé ayé ẹ̀ka wa sallam anabi ni ọlọ́mọ ni ya ayuwa nabi ọlọ́ni ya nabi kulli azawaaji lọ́lẹ̀ bá mi sọ fún àwọn ìyàwó rẹ̀ àwọn wives rẹ̀ àwọn ìyàwó rẹ̀ bá mi sọ fún wọn bá mi sọ fún wọn àwọn umu tọ́wọ́ nù lé bá mi sọ fún wọn. in kuntunna turidna alhayata dunya tó bá dé pé ilé ayé ilẹ̀ bá ń wá wa zinataha àti àwọn ọ̀rọ̀ ọbẹ̀ ìròyìn ibẹ̀ fata àlẹ́yìn ẹ̀ ọlọ́run ó ṣe fún yín o ẹ máa bọ̀ wá o umatti ukunna wa usarrihukunna sarahan jamila ọlọ́run bá aláà ọ̀rẹ́dì láti fún yín nígbàdùn ayé ọlọ́run wàá tu ilẹ̀ ẹ kúrò lọ́dẹ̀dẹ̀ ànábì ọlọ́run wàá lọlé fún yín láwọn míì tí wọ́n fẹ́ yín tí wọ́n di àwọn olówó ńlá ẹ wàá jayé àmọ́ ẹ̀ nílọ. wọ̀nyí kuntunna turidina Allaha wa rasula àbátọ́bá jẹ́ pé ọlọ́run bá aláà lẹ nífẹ̀ẹ́ sí jùlọ àti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa dara èmi ọlọ́run ọba mo ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún yín lọ́rùn nínú àlìjánná orí tẹ́ rírí nínú àwọn orí tó wà nílé ayé ajran azima orí náà pọ̀ púpọ̀ àwọn obìnrin tẹ́lẹ̀ ìyàwó ànábì sallallahu alaihi wasallam nígbà wọn gbọ́ ayé yìí wọn bá ní iqtarna Allah wa rasulahu wa dar al-akhirah ọlọ́run ọba ní kaladóòtì ọlọ́run lámú àsùnmọ́ ànábì àsùnmọ́ àlìjánná orílẹ̀ ayé ni èyí tọ́lọ́run bá ní kọ́tẹ̀ lọ́wọ́ ń torí ìgbádùn gangan fún rẹ kò sílé ayé gbogbo àwọn olówó wa tí wọ́n ń gbádùn jàmbá gbogbo àwọn ọlọ́lá wa tí wọ́n ń gbádùn gbogbo àwọn onípò tí wọ́n ń gbádùn gbogbo àwọn ọlọ́lá èmi ìtura ọ̀run sùn gbádùn sàn ọlọ́lá ọmọdé ọ̀run tí wọ́n ń sùn pẹ̀lú àlàáfíà èmi ti kírun sìn ọlọ́lá ọmọdé la ilaha illallah kéèyàn wà láyé kọ́mọ́ kírun wà láyé kò lè kírun torí pé tí ń kó jọ ni kò lè jọ láyé kírun èmi ìtura ọ̀run ibẹ̀ yára àti bàbá rẹ̀ wò sí ọlọ́lá ọmọdún nídìí bẹ́ẹ̀ ihmadu allah ta'ala ẹjẹ́ máa dúpẹ́ fọlọ́wọ́n ọba lérí kẹrẹ wọ́ṣkúrúhù ẹjẹ́ máa kí orí ń pọ̀ wọ́ṣkúrúhù ẹjẹ́ máa yin orí yẹn pọ̀ orí ọ̀run ó sì jòrè ayé lọ káma jí ayé gba ọ̀run lọ́wọ́ wa o wa abdullahi haqqa ibadasi ẹjẹ́ ká gbé ẹsẹ̀ ìdágbé lérí káfa ayé lọ́wọ́ títí bá fẹ́ bọ́ọ̀lẹ̀ tọwọ́ náà bọ́ọ̀lẹ̀ nítorí pé àdúnyà darul ilé ayé yà padà tán o wal akhirah ولن كان واستغفر الله انه هو الغفور الرحيم الحمد لله وكفى له رضا والصلاة والسلام على رسول الله إكفالا على يلون قبى نبوى محمد وعلى آله وأصحابه ومن والاه أتي أو جس أو صحابة أتي بوبا وتباسشة أتي أو يوي كولومبا كان بوبا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله àǹjẹ́rì pa nígbà Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrú ọlọ́run ọba ní ọlọ́run kọba kẹ́ àti gbogbo àwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀rọ maya nínú ẹ̀sìn wa al-asbabu al-mu'inatu ala iktisabil qana'a àwọn nǹkan tí máa ń ràn lọ́wọ́ láti ní ìyáyọ ọkàn contentment nítorí pé ayé yìí gbogbo apátápátá náà la wà ń bẹ̀ gbogbo àná la fẹ́ ní kò sẹ́ni tí bẹ́ẹ̀ ní ayé tí ò fẹ́ ní kò sẹ́ni tí bẹ́ẹ̀ ní ayé nítorí àwọn bá kọ má wa iná ni ó tẹ̀ wá lọ́wọ́ ó ṣe kéèyàn ó ṣiṣẹ́ tó kéèyàn ó dààmú tó kò ní kọjá ntọ́lọ̀ nǹkan ma kò ní ní kọjá ntọ́lọ̀ nǹkan ma nǹkan kan ò sì ní bọ́ nínú ayé rẹ̀ tọ́lọ̀ bá ní yóò ní yóò padà ní nǹkan náà bó ṣe kí ọjọ́ lọ́tọ̀ nínú àwọn kan tí máa ń yàn lọ́wọ́ tẹ́yìn máa fi ní yàyọ̀ kan àlè ìmánu rẹ̀ jáàzìmù bí anna Allah ta'ala huwa razzaq kálí ìgbà pé ọba tí ń fún yàn àtòwó ni ẹni bá ti gbà bẹ́ẹ̀ èyí tó bá ti wá wà lọ́wọ́ rẹ̀ yọ gbà pé ọlọ́wọ́n bá la ọlágbára àti ṣèjú bẹ́ẹ̀ lọ èyí tó fọ́sẹ̀ fún ni látara bẹ́ẹ̀ yọ wá di olólùfẹ́ ọlọ́run ọlọ́wọ́n bá ní inna Allaha huwa razzaqu dhul quwwatil matin ọba yín ọba alágbára ni ọba alárìsìkì ni ọba tó dé pé agbára tí fi máa ń fún yàn ní nǹkan ọwọ́ ẹ̀nìkan lọ́wọ́ ẹni ọba ti fún òun náà ni ó máa ní ẹni tí ọba fún kò ní ní anabi sallallahu alaihi wasallam nínú àwọn oríkì tá anabi máa fi ń kí ọlọ́run tó bá kírun ta anabi ni Allahumma wọ́lọ́wọ́ bá wù láàmà ni àdìmọ̀ ìta ẹni tó bá fún kò sẹ́nìkan tí ó sọ pé kọ́ máa ní wọ́lá tí yà ní màmá náà ta ẹni tó bá sì ní ò ní fún kò sẹ́ni tí ó fún wọ́lá yà ń bá wù dàlí tẹ́ẹ̀dì ní nkàlí tẹ́ẹ̀dì gbogbo kìràkìtà ìdápátá kò lè sàǹfààní fún láti ní ntọ́lọ́wọ́ bá ọba kọ̀ọ̀kú lónìí ẹ̀wọ́ bá níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí tẹ́yìn bá wá fi kí ọlọ́run lẹ́yìn irun ọlọ́run máa fún yàn ní tẹ́yìn bá ń fẹ́ ọlọ́ni wọn máa mi dá abati fìlà ọ̀dọ̀ ilẹ̀ alọ́láhi rìsíkò ha ọlọ́run gbàgbé ẹnìkan kò sẹ́ni tọ́lọ́ ń gbàgbé ní gbogbo wa ẹ̀dá máa dúpẹ́ fọlọ́wọ́n ba káṣí yáyọ kan lẹ́ni tọ́lọ́ ń bá fún wa ọlọ́ni kò sí ẹ̀dá tí mo dá tí mi ọlọ́run ba tí ì ti pèpè àrísìkì rẹ̀ kó tó dáyé ọ̀yàn tó máa ń mu ọ̀yàn tó máa mu tó bá dáyé ọ̀yàn lọ́kọ́ dáyé kọ́ mọ́ tó dáyé oúnjẹ oúnjẹ rẹ̀ lọ́kọ́ dáyé kó tó dáyé gbogbo tó ní ilé máa ṣàdúrà sì máa gbìyànjú àtàdúrà rẹ àtìgbìyànjú rẹ yóò máa níbàámu pẹ̀lú kádàrá rẹ tó o bá ti wá ń ṣàdúrà tó o ti gbìyànjú o bá ti wá ma má ti mẹ́ni kankan bọ́ọ̀lù ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ma tó o bá tó fẹ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ó tún lift ẹ̀ kó mbẹ ilé ìyá ń pè ní akidatu asálàfi sálẹ̀ ìgbàgbọ́ tọ́lálàfíà kọ́lọ́ má ba gbàgbọ́ wa jẹ́ o ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba ẹni ni tí òjò ọ̀gá ogun ìdílé yẹn ogun bá wọn náà nínú ìdílé yẹn àbí ìbò ìlọlẹ́yìn borí báyọ̀ ń ṣe rí bó ti ń gbà wọn gan ó dùn tiwọn gan tó ń bẹ̀rù wọn lọ má fọ̀rọ̀ rẹ kọ́ sọ́mọ ànábì ádámà lọ́rùn fi ọ̀rọ̀ rẹ kọ́ sínú kádàrá kádàrá náà sì kọ́ fọ̀rọ̀ rẹ kọ́ sọ́dọ̀ ọlọ́run èyí tó bá da pàpọ̀ ló ṣe má gbà pé nìkan kan ló ṣe fún ọ bẹ́ẹ̀ bá bàbá ń ṣàdúrà fún tọ́wọ́ ní àfa ẹ̀mọ̀ ṣe ó sì wọ̀ náà pẹ̀lú ẹ̀ tó rà àfa kó ṣe ọlọ́run ló ṣe tó bá débò ní máa ń ṣe ni kò ní ṣe ní ń falẹ́kùn náà ayé tiẹ̀ náà má jẹ́ àṣìṣe o ọlọ́run bá wa ń wà o ọmọ wa o ṣọ̀rọ̀ kan wa ẹ̀jẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ní sẹ́yẹ̀ jẹ́ alóòlùwàhù bá da ó ṣẹlẹ̀ yóò ṣọ̀rọ̀ ọlọ́run bá ní lẹ́yìn ìgbà tó bá ti lo àsìkò ìpọ́njú ìpọ́njú tó bẹ̀rẹ̀ ọ̀tún mọ́ ọ ìdẹ̀kùn ní mọ́ ọ ọlọ́run sàmú dẹ̀kùn wa fẹ́ni kọ̀ọ̀kan wa orílẹ̀-èdè wa ìpọ́njú yìí tó wọ ọlọ́ ìdààmú bẹ́ńlẹ̀ ayé àwọn yẹn ń dààmú lu ìjọba kálukú ń ṣiṣẹ́ bí aláìṣe kálukú ń gbìyànjú ìgbàgbọ́ ẹ̀yọ gbogbo ẹ̀ náà ẹ má á ṣiṣẹ́ nítorí ẹ̀ ẹ má jà lọlẹ má lọlẹ ṣe nǹkan aburú torí pé a fẹ́ kí problem ọ̀sọ̀ nǹkan tó máa dàrú sí ẹ sájà máa gbìyànjú bá a ṣe ń gbìyànjú rẹ káṣí máa bẹ̀ ẹ́ ọlọ́run ọba aláwọ̀ yẹn eléri eléri dáadáa fún wa lérílẹ̀ èdè yìí pẹ̀lú ìrìn àdàtọ̀ ọlọ́run tí ó sànù wa tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó fi àánú wa sílẹ̀ mí tóun náà ó nìkan náà à torí olórí tí ọba níyàwó ọkàn kò lè sànù ara nù ọ̀gá wa tí wọ́n gba gbogbo àwọn màálù yìí ti tó ṣẹlẹ̀ àwọn dollars pound sterling àti gbogbo àwọn náírà billions tẹfẹ máa kó pamọ́ yìí òun ò ní bùkátà sí ní ogun yẹn fi pọ̀ jama gbogbo àwọn tí wọ́n ń jàlú ìlógun spiritually àti physically ọlọ́run mọ́sàdí àṣẹ́gun wọn ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba ọ̀rẹ́ nìkan kan náà tí nínú àbáwá dá mọ́jọ́ dàrú ẹlẹ́ẹ̀kejì àlẹ́ èyí ti kọ́dù bí aláha já àlà tafa uta bẹ́ẹ̀ nas fil arzak kálí mà kámẹ́gbẹ̀rẹ̀ alẹ́ mi dúná ṣé orílẹ̀ ayé tí ọ wáyé ọlọ́run bá jẹ́ oyé ọ wípé ìpín ayé òun pín fún yín ni òun ó pin púpọ̀ fẹ́lòmíì òun ó pin tíntín fẹ́lòmíì òun ó fẹ́lòmíì ó wà lára ẹ àmọ́ kò ní tó nǹkan táwọn èèyàn bá rí ọlọ́run bá aláwọ̀ ní ahum yaqsimuna rahmata rabbika ọlọ́run ní sí àwọn ọmọ èèyàn ni wọ́n fẹ́ máa pín àwọ̀ ọlọ́run ọba lẹ́yìn baynahum ma'ishatahum fil hayati dunya gbogbo tó bá tẹ̀ lọ́wọ́ ní hayati dunya ilé ayé yìí àwọn ọlọ́run lápẹ́ fún yóò wa rafa'na ba'dahum fawqa ba'din daraja àmọ́ àníkẹ́ wà lẹ́hùn kan náà ọlọ́run bá ní àníkẹ́ jura yín lọ ẹ̀gbọ́n lè jàbúrò lọ àbúrò lè ju ẹ̀gbọ́n lọ ẹ̀gbọ́n lè ó lè mọ́wọ́ láàárọ̀ ọdọwọ́ rẹ̀ lẹ́kàbúrò gbà wọn lọ́wọ́ àbúrò kó sì gbà ọlọ́run ló gbé e síbẹ̀ ìyàwó lè ní kọ́kọ́ mọ́ ní tó nǹkan ọkọ lè ní kíyàwó mọ́ ní tó nǹkan bàbá lè má ní káwọn ọmọ ní bàbá lè ní kí gbogbo àwọn ọmọ mọ̀ ní ọlọ́run láwa là ń pín pín ní tá à ń pín yẹn ní tá à ń pín yẹn ní tá a bá pín lé kálukú lọ́wọ́ máa dúpẹ́ nítorí pé mọ́mọ́ àwòkè òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam anábì ní ẹ̀dẹ̀ ọ̀húndùrù ilà àmàna asfala minkum ẹ máa wo àwọn tí wọ́n kéré sí yín nínú ìkẹ́ ọlọ́run ọba wala tanzuru ilà àmàna wà fawqakum ẹ máa mọ àwọn tó wà lókè yín fọwọ́ àdìdàrú an la tasdaru ni'matallah torí tẹ̀ bá àwọn tó wà lókè yín ní màpọ́lọ̀ ń sọ̀rọ̀ fún yín oní three bedroom flat mi ti fẹ́ pokùn sọ́ba látara pé sílé lòun kọ́ ẹnìkan sì kọ́ yàrá kan ó fi lẹ́dà sí window ó fi lẹ́dà sí roofing ó fi lẹ́dà sí lẹ́kùn nígbà tí wọ́n fẹ́ kú kí ni wọ́n wọ́n sí ọlọ́run fún ọlásọ mẹ́rin náà ni ẹlẹ́gbẹ́ méjì péré lónìí wọ́n ti dá àmọ́ ládùúgbò tó bá ti yọ ọlọ́kan tó ń kó ní bọ̀ wọ́n lásọ nílé aṣọ náà wọ́n fẹ́ máa yẹ ẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ẹlòmíì láti gbé ọ̀yẹ́ tí ó wá láti ra kẹ̀kẹ́ ó wá láti ra kẹ̀kẹ́ gbogbo owó tó kó dọ̀kọ̀ tó táyà kẹ̀kẹ́ ọlọ́ba Allah fún ọ ní mọ́tò oyé òtún wọn wọ̀ tó wọn tó wò sí pé sí nítorí kí wọ́n máa lò ní fọ́fẹ́ máa fẹsẹ̀ ní fọ́fẹ́ kọ́ làwọn dọ̀ padà sẹ́yìn ní máa dúpẹ́ ìṣúkúrú ní mọ̀tàlá ẹ máa dúpẹ́ lórí ọmọ ẹ máa dúpẹ́ lórí aya ẹ máa dúpẹ́ lórí àwọn oore tẹ́ rí àdétẹ́ rí ọkọ̀ jí lórí ẹ̀dùn ọlọ́run máa láàmú àṣùkò kọ́lọ́mù ń dúpẹ́ fún aláàmì hàmìkà záhìrà wọ̀lbátìnà oore tó ṣe fún mi tí mo rí mo dúpẹ́ èyí tó ṣe fún mi tí èrì dípò tí ń mà á dípò tó wà dúpẹ́ mo dúpẹ́ eléyìí jẹ́ kí ọlọ́run bá aláà kó lè gbé ọ sípò àwọn wàlẹ́ ọlọ́ kọ́lọ́ mọ́sá fẹ́ wà náà sínú wọn ìbádọ́lá ẹ̀yà orísun ọlọ́run bá wa àlẹ́ẹ̀lìmọ́ nínú tí madina ní yàrá ọkà alẹ́dúnìyà ilà zawal wa mata'aha ilà fana gbogbo nǹkan ọba nílé ayé tí bá ń kó alábọ̀ lẹ́bi pé abóǹtẹ̀mí bóǹtẹ̀mí wọ́n ní mà pé ọbẹ̀ tání máa ń gbẹ̀yìn màálù gbogbo nǹkan orí ọ̀ padà tán àwọn tó di tó di ìmú lọ ọlọ́run padà gbà lọ́wọ́ wọn nínú kéèyàn ó fi kẹ́lẹ̀ àbí kéèyàn ó fi yàn án lẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ ní ayé ìdá téèyàn bá wá ní ẹni náà fájítì wá àti ẹ náà ẹ padà wá pàdé nù sàárè bákan náà lẹ padà wá jẹun látara bẹ́ẹ̀ yóò di kí kẹ́mìyàn kó lè balẹ̀ ìbádọ́lá wàlá yọ fúláhùn jẹ̀lí yóò àtà gbogbo àwọn tọ́lọ́ ń bùkún wa ká má ṣàgbére kọ́ ìwọ kọ́ aláàlọ́bọ̀ fi káwọn sínú ọbẹ̀ rẹ̀ níbí ńlọ àwọn tó ń jọsìn bẹ́ẹ̀ pọ̀ ìwọ kọ́ ọlọ́ọ̀ni wọ́n wá torí ẹ̀kọ́ wá di tọ́ọ̀gì láwọn èèyàn lọ́rùn kọ́ máa ṣàbòsí fáwọn èèyàn kọ́ máa ṣe gbẹdaga sáwọn èèyàn wàlá yẹ asùlù fàkírù àtà yà àṣùyà bẹ́ẹ̀ ni ẹni tí ò ní nínú wa kọ́ máa bínú ẹni tó ní torí pé tó o bá ń bínú ẹ̀ òun bínú ọlọ́run ọba lára rẹ̀ ọlọ́run amúta ṣàdúnà nàás ọlọ́run ní sẹ́yìn lára àwọn èèyàn ni aláàmà àtàhùnmọ́lọ́hùnmí fẹ́lẹ̀ ẹ mọ̀ pé orí tó wà lọ́wọ́ ẹ̀ àwọn alábùlé lọ́wọ́ pé bọ́ọ̀bá wọn lára ẹni tó náà bá ṣe fún àìfẹ́ ní náà ni àmì kéèyàn máa lára òun làmì gbéyàn ní ní ẹ̀mí ìdọ́kọ̀ ọmọ gbóná náà ni bẹ́ẹ̀ ni alhassad envy ń máa ń jó ọkàn ni iṣu máa ń bà láàfin àjẹ tọ́ba tí wọ́n ń dúpẹ́ fún ọlọ́run ọba lédi títì ẹ èyí tọ́lọ́run bá ṣe fún ọ olójú èyí tọ́lọ́run fẹ́ ṣe fún ọ tó padà ṣe fún ọ nínú àwọn kan tó yẹn ń fẹ́ràn ẹni lọ́wọ́ tí yẹn fi máa níyàwó ọkàn al-ilmu bi anna al-ghina wal-faqra ibtila'un inda Allah lọ́lọ́ yẹn mọ̀ pé gbogbo wa àtẹni tó ní àtẹ̀tí òní gbogbo wa ń bẹ lábẹ́ àdánwò lọ kò sẹ́ni kan wa tí òní tẹ́ra bẹ́ẹ̀ lọ́wọ́ kan sì bẹ́ẹ̀ bá tẹnu dáadáa yóò ní tẹ́ra bẹ́ẹ̀ lẹ́nu kan tọ́lọ́ sí gbogbo nǹkan fún tẹ́ bá tẹnu yóò ní tẹ́ra bẹ́ẹ̀ nínú akíyẹmí rẹ̀ àbí nínú ẹ̀mí ẹ̀ àbí nínú dúkìá rẹ̀ àbí nínú fámìlì rẹ̀ ibẹ̀ nìkan wá ń bẹ ní ayé tí ò ní nǹkan tí yóò tàá jí lóru láti mi kò sí òǹtàn ní ayé gbogbo wa pátápátá sàwáàsìyà bákan náà ni wọ́n nínú àdánwò ọlọ́run ọlọ́run dán olówó wọn máa dà á láàmú wọn máa fi tínà rẹ̀ kò ní sùn bọ̀rọ̀ ọlọ́run fowó dáwò tálíkà òun náà máa wá káàkiri ọlọ́run dáhùn náà wò pẹ̀lú ẹ̀ olùfọ̀kìrì ẹ̀rí tálíkà mọ̀mọ́táhánu bí fákìrìhì wọ̀lùgínà wọ̀lùgẹ́nìyì mọ̀mọ́táhánu bí gínà wọ́fẹ̀rẹ̀ wọ́tìhì wọ́kùnlù mẹ́nuhùmá màṣọ́wọ́lù ọmọ òkúfún amámàláhì yọmọ kìyàmà gbogbo àpáta àtẹnitọ́ni àtẹnitọ́ni àkàwọ́ pọ́ìn lójọ́ níwájú ọlọ́run ọba lẹ́yìn ìtàkùjọ́ alẹ́tẹ̀lá alẹ́ mọ̀tẹ́lẹ̀ wọ́n ní tí èyàn bá fẹ́ ní ìyàyọ̀ kan kí wọ́n máa wo àwọn tọ́lá wọn bá dáwò kó lọ sí ọ̀sìpítà kó lè wo àwọn èèyàn táwọn fámìlì wọn ti gbàgbé ọ̀ síbẹ̀ bàbá kan lábẹ́kúta ẹnìkan lọ sí ọ̀sìpítà àfa yẹn wọ́n ń ṣàdúrà fáwọn tó wà ń bẹ̀ bàbá kan wá ní àfa ṣàdúrà fẹ́mi àbádùrà kan náà mo fẹ́ kọ́ sí fún mi mo ti ṣàdúrà mi lẹ́yìn rẹ̀ àdúrà ẹ sọ pé kọ́lọ́wọ́n pa mí ọ̀ka àdúrà kan tó mọ fún un má tọrọ àlàáfíà irú ẹni yìí sì sẹ́mà pé ìṣòro lọ́ba tàwọn yìí dìjẹ́ máa lọ ànábì àyùbá sì wá sàárẹ̀ dòun lọ òun ò tí ì lọ́dún méjì mẹ́ta ànábì àyùbá lọ in ten years wọ́n àyùbá ìtìdáyà dára bọ̀ wò á ní masaniya dúró wa àǹtà àríhámú rahimi ànábì àyùbá ni wọ́n ọba aláǹdẹ̀ mi fún mi lálàáfíà ọlọ́run láti fún lálàáfíà ká má jákà nínú òkè ọlọ́run ọba wa wọ́n ní kálọ̀ lè wo alimọ̀tìjọ́mí ẹ̀dí alẹ́gbọ̀ ẹ̀wọ̀n kálọ̀ bára lábẹ́kúta kálọ̀ èkó mìíràn kálẹ̀ wo àwọn èèyàn tí wọ́n ti gbàgbé sẹ́wọ̀n wọ́n ti dájọ́ ọkú fẹ́lẹ́ mi mo lọ sí pẹ́sẹ̀ àdìkan láìpẹ́ mo fẹ́ sẹ́wọ́ àti fọwọ́n bẹ̀ wọ́n wá wọ́n wá kó wọn jọ sínú mọ́ṣáláṣí wọ́n tún wọn lẹ̀ nínú ilé wọn wọ́n wá kó wọn jọ sínú ẹni tí wọ́n fi ṣe géètì wọn ó nípa tó wọ́n fẹ́ nípa tó owó yẹn àwọn àwọn eléyìí àwọn làwọn lè tó àwọn eléyìí lẹ̀ àwọn eléyìí làwọn tí wọ́n ti dájọ́ ọkú fún wọ́n ti dájọ́ ọkú fún àwọn ilé wọ́n ṣe wù ẹyẹn ìbániwọ́n retí ọlọ́run ò fún sínú wọn kí ló wá dé tọ́jọ́ parẹ́ tọ́wọ́ ronú tó rí high blood pressure because of this life àwọn eléyìí ó ti gbẹjọ́ ọkú tí wọ́n bá ṣí géètì fún ọ báyìí wọ́n lè pa wọ́n ni kò sọmọ rẹ mẹ kò sí ìyàwó mẹ kò sí wọn mẹ tọ́sùrù ilà hali ni majani ẹ lè wú àwọn wèrè ọmọ tó yá ìdada ọmọ tó yá ìdada ọmọ tó kàwé dada ọmọ tó kéwú ọmọ olówó ó sì ti ya wèrè kò wá sí wèrè nínú fámìlì kí ló dé tọ́ ọmọ àwọn ọmọ rẹ oyé Allahu akbar lẹ́yìn náà kàmáná ti kú kàmáná ti kú nígbà náà ti kú ìnáwó gbà pé gbogbo nǹkan náà padà tán náà bọ́ bá kójọ kójọ yọ padà tán náà tó há sọ́bù alẹ́lẹ́máàlì kúlì gbogbo tó kójọ pátá ó sì ṣòro rẹ̀ lọ́kọ̀ọ̀kan yá tètè máa wọn bára rẹ̀ nítorí bá kójọ tètè rú dáadáa wọ́n tètè rú kẹlẹ́máàlì kúlà ó fi gbogbo ẹlẹ̀ fáwọn tí wọ́n bọ̀ máa jẹ́ sóhun tó kójọ yẹn ìwọ́kún ní ọkàn ló fásitì kan tó lọ́nà àwọn kan ni wọ́n máa wá bọ́ lò wọ́lọ́ máa wá jìyà nítorí òkúdọ̀ yọ́dà kọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ́dà kọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti jùjú tó jẹ tó sì kan wákàtí mara tó sì rásọ náà bá wọ̀ alikiyama lókùtà máa lé aláàkírà lókùtà máa lé àkírà náà ọlọ́mọdé ọbọ̀n wọn lọ́wọ́ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa alaihi wa sallam anábì ó dòkúnjọ́ kan jìbìrì lè wá bá ọlọ́wọ́n bá ya muhammad wa muhammad ismashid iye ọdún tó bá wù kó lò láyé ọba lẹgbẹrún lẹ́nà ọgbẹ̀rún fàyínàkà mayitun ọgbẹ̀rún kúndọ̀ kan náà wa abdul mashid ẹni bá wù ọkọ nífẹ̀ẹ́ àtọmọ àtìyàwó àti dúkìá fàyínàkà mọ̀fárikù níjọ kan lẹ́yìn lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbọ́ sínú sàárè gbogbo tó ń dìmú ni kò ní jẹ́ tiẹ̀ mọ́ wa alam lọ́lẹ́mọ́ anna sharaf al-mu'min ibi iyì olùgbàgbọ́ dodo qiyamuhu bil-layl òun ni kọ́ máa dìde lóru ká tó ipe èèyàn tó ni ìláyé èèyàn gidi láyé lẹni tí ń dìde ká tó kàṣùbà láti máa ṣe qiyamul layl èyí ni ó gbajúmọ̀ o wọ́n gbajúmọ̀ owó ayé o owó ọ̀tá o ọlá ọ̀lọ́ o wà á ìṣòro iyì ọmọ èèyàn lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tá a bá jí tán istigna ohu aninas òun náà ni kéèyàn rọrọ̀ kúrò lọ́dọ̀ àwọn èèyàn kọ́lọ̀ kò tó jẹ ọ̀tọ̀rọ̀ kò tó mu ọ̀tọ̀rọ̀ bára kò tó wọ ọ̀tọ̀rọ̀ bára kò tó kóma ọ̀tọ̀rọ̀ bára ìyàwó lọ́sibítù ó dìlífà tán bára gbogbo ayé rẹ̀ wá gbèsè lórí bára ah, ànábì ni kò ní ṣe aṣọ ìlara rẹ̀ o látara bẹ́ẹ̀ tẹpámọ́sẹ́ o táwọn yẹn bá fún ọ lónìí tọ́ba tó yọ dídọ́ kejì <laughs> ọlọ́nìkan ni yẹsú o tẹpámọ́sẹ́ o ọdẹ ni yẹyẹ ń lé ayé o ìtọ́fẹ́ sí láyé pọ̀ o má sọ̀rọ̀ ẹ̀dá lùbárì má bọ́ sọ yìí kó lára rẹ̀ tẹpámọ́sẹ́ kò sì sàbúà àwọn abẹ́lẹ́ àwọn ọba nínú àánú rẹ̀ àti ara rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sẹ̀ fún wa ní kọ̀ọ̀nà gbogbo tó lọ́n sọ fún wa lórí pátá èyí tá a mà èyí tá a mà ọlọ́mọdé wa bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kọ́lọ́n wa máa rán wa létí oore tó sọ fún wa tí bá ti rán wa létí a máa dúpẹ́ lẹ́yìn náà àráhàtò tá a mà ẹ̀mí ọ̀ balẹ̀ ojú ìlà sájàmá tí wọ́n fẹ́ ọ̀pẹ́rẹ́tì ẹ̀ sẹ́mẹ̀yẹ tí wọ́n máa ń gbà bí tí ọ̀bá gbọ́ mọ́ sẹ́mẹ̀yẹ tí ọ̀ náà yẹn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ọ̀bá dáa mọ́ sẹ́mẹ̀yẹ tí wọ́n máa ń pààrọ̀ ẹ̀jẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọmọ ìyá kan láìpẹ́ yìí mọ́ ń sọ láìpẹ́ yìí tí ọ̀nàmọ̀ rẹ̀ ní ọmọ ọ̀rọ̀ bẹ́ẹ̀dù wa lọ́mọ bá fò ọ̀fọ̀ ojú ọ̀nà ọ̀kadà bá gbà ọmọ òkú àmì erífọ́ ọmọ náà bẹ́ẹ̀ láyé sí kankan ẹgbẹ́ ọmọ kòkò tí jáde láyé kọ́lọ́mọ jọ jáde láyé kọ́lọ́mọ sànú rẹ̀ ọ̀rẹ́ wa lẹ́ńtà wí àfa àtúni ó ti náà mi lọ lẹ́nu wọn bá àsìkò díẹ̀ kọ́lọ́mọ kúrú mẹ́ta àbí mẹ́rin rẹ̀ fún ọ sọ ma pé gbogbo dúkìá rẹ̀ ti parẹ́ ọlọ́run ọba àlá afẹ́kọ́ wọn dúpẹ́ fún oríkèríkè ara jama gbogbo tí wọ́n rán ní ìbéèrè rẹ̀ yìí kò tó nǹkan ọkà ara sáde ẹni wọ́n sì ní bí wọ́n bá mójútó báwọn yọ padà yà wẹ̀rẹ̀ ó lè pọ̀ jama ó wá wùdó tọmọ yẹtí lọ dídí ń bọ̀ dídí ń tráfù tí wọ́n náà ń tráfù tí kankan sí ọ نحمدك على نعمك الباتنة اللهم يسر أمورنا اللهم اكد ديوننا اسم مرضانا ومرضى المسلمين ورا موتانا وموتى المسلمين فاستغفر الله إنه هو الغفور الرحيم